látìgbà tí ikú dáàdì ti ṣẹlẹ̀ báwo lè fúnra yín ṣe fíl. ẹ ó dùn kò yẹ kó mọ kò yẹ pé ó dùn ọ̀nà ẹ alihamudulilayi ẹ ti wá òkè ní bó ṣe wà ní màlúmà nígbà tó ń kúrò yìí tó wá ti sọ. ok so as ọmọ àti tí àwọn ẹbí àti ará báwo lè ṣe fíl pẹ̀lú relationship yẹn wọ̀ kò lè dàbí gbàtíjáde yẹn wà láyé àti ẹbí so báwo lẹ fi. ẹ kò lè dà bẹ́ẹ̀ náà bọ̀ táìmù ìgbàlá ṣe ń kú ẹ lóòótọ́ lẹ fi sọ ìgbà ẹ bọ̀ nísìnyí náà ti wà ó kẹ́ẹ́ ju ọ̀rọ̀ ẹ̀ láwọn àbúrò wọn àtàwọn àgbà ló fẹ́ parí. so pẹ̀lú kan tó wá ṣe fún wọn ní èní pẹ̀lú mọ́ṣáláṣí tí ọkọ ní orúkọ wọ̀nyí báwo ni ní ṣe dùn sí. bẹ́ẹ̀ inú mi ti dùn sí náà tẹ́lẹ̀ torí mo ti mọ̀ pé ọbẹ̀ ṣe láti lọ tó inú mi dùn pé nípa Islam náà ni wọ́n ṣe

bẹ́ẹ̀ ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn family especially dáàdi ìdọ̀bílà coach àti àwọn àbúrò ìkúbọ̀ láwọn family ìkúbọ̀ tí wọ́n dúró ti wọ̀ àti wọ́n dúró ti wọ́n nígbà tí wọ́n kó tán ìwé ló ń gbé ọlọ́ba ọlọ́ba kò sọ fún ẹ̀kọ́ yìí. ìjà ilé ara àwọn tí bí olóògbé sí pọ̀jù ẹ̀kọ́ jọ ń ṣe fíìmù àbúrò ẹ̀kọ́ tiẹ̀ pé ó fún yín nìkan bẹ́ẹ̀ ni mo rí àǹtí Fúnmiláwẹ́lẹ́wà wọ́n fún mi nǹkan mílẹ̀ ní kọ́tà tó wọ́n àti àǹtí Kẹ́mitì náà bàtà wọn yòókù wọn. ọ̀rẹ́ ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀. àwa mẹ́rin tá a ṣe programu ẹ̀rọ Thank you.